Ìṣe àwọn àpọ́stélì orí kejìlá. Ní àkókò ìgbà náà ni Ẹ́rọ́dù ọba sì nawọ́ rẹ̀ láti pa àwọn kan lójú nínú ìjọ. Ó sì fi idà pa Jákọ́bù arákùnrin Jòhánù. Nígbà tí ó sì rí pé ó dùn mọ́ àwọn Júù, ó sì nawọ́ mú Pétérù pẹ̀lú. Ó sì jẹ́ ìgbà ọjọ́ àìwúkàrà. Nígbà tí ó sì mú, ó fi sínú túbú ó fi lé ẹ̀ṣọ́ mẹ́rin àwọn ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ́ ọ ó ń rò láti mú un jáde fún àwọn ènìyàn wá lẹ́yìn ìrékọjá nítorí náà wọ́n pa pétérù mọ́ nínú túbú ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ ọlọ́run fún un nígbà tí Hẹ́rọ́dù ìbá sì mú un jáde ní òru náà pétérù sùn ní àárín àwọn ọmọ ogun méjì a fi ẹ̀wọ̀n méjì dé ẹ̀ṣọ́ sì wà ní ẹnu ọ̀nà wọ́n ń ṣọ́ túbú náà sì wò ó áńgẹ́lì olúwa dúró tì í ìmọ́lẹ̀ sì mọ́ nínú túbú nígbà tí ó sì lu pétérù pẹ́pẹ́ ní ẹ̀gbẹ́ ó jí i ó ní. dìde kánkán. ẹ̀wọ̀n rẹ̀ sì bọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ rẹ̀ áńgẹ́lì náà sì wí fún un pé. di àmùrè kí o sì sọ sálúbàtà rẹ. ó sì ṣe bẹ́ẹ̀ ó sì wí fún un pé. dá aṣọ rẹ bóra kí o sì máa tọ̀ mí lẹ́yìn. òun sì jáde ó ń tọ̀ ọ́ lẹ́yìn kò sì mọ̀ pé òtítọ́ ni òun náà ṣe láti ọwọ́ áńgẹ́lì náà wá ṣùgbọ́n ó ṣe bí òun wà ní ojúran nígbà tí wọ́n kọjá ìsọ́ kìíní àti kejì wọ́n dé ẹnu ọ̀nà ìlẹ̀kùn irin tí ó lọ sí ìlú tí ó sì tìkára rẹ̀ sí sílẹ̀ fún wọn nígbà tí wọ́n sì jáde wọ́n ń lọ títí ní ọ̀nà ìgboro kan lójú kan náà áńgẹ́lì náà sì fi sílẹ̀ lọ nígbà tí ojú pétérù sì wálẹ̀ ó ní nígbà yìí ni mo tó mọ̀ nítòótọ́ pé olúwa rángẹ́lì rẹ̀ ó sì gbà mí ní ọwọ́ Hẹ́rọ́dù àti gbogbo ìrètí àwọn Júù. nígbà tí ó sì rò ó ó lọ sí ilé Maria ìyá Jòhánù tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù níbi tí àwọn ènìyàn púpọ̀ péjọ sí tí wọ́n ń gbàdúrà bí ó sì kan ilẹ̀kùn ẹnu ọ̀nà ọmọbìnrin kan tí à ń pè ní Ródà ó wá dáhùn nígbà tí ó sì mọ ohun pétérù kò sì sí ilẹ̀kùn fún ayọ̀ ṣùgbọ́n ó súré wọlé ó sì sọ pé. pétérù dúró ní ẹnu ọ̀nà. wọ́n sì wí fún un pé. ìwọ ń ṣìwèrè. ṣùgbọ́n ó tẹnu mọ́ gidigidi pé. bẹ́ẹ̀ ni sẹ́. wọ́n sì wí pé. áńgẹ́lì rẹ̀ ni. ṣùgbọ́n pétérù ní kàkùn síbẹ̀ nígbà tí wọ́n sì ṣí ilẹ̀kùn wọ́n rí i ẹnu sì yà wọ́n ṣùgbọ́n ó juwọ́ sí wọn pé kí wọn kí ó dákẹ́ ó sì ròyìn fún wọn bí olúwa ti mú òun jáde kúrò nínú túbú ó sì wí pé. ẹ lọ sọ nǹkan wọ̀nyí fún Jákọ́bù àti àwọn arákùnrin. nígbà tí ó sì jáde ó lọ sí ibòmíràn nígbà tí ilẹ̀ sì mọ́ ìdààmú díẹ̀ kan ni ó wà láàrin àwọn ọmọ ogun pé. níbo ni Pétérù gbé wà. nígbà tí Hẹ́rọ́dù sì wá a kiri tí kò sì rí i ó wádìí àwọn ẹ̀ṣọ́ ó pàṣẹ pé kí a pa wọ́n ó sì sọ̀kalẹ̀ láti jùdíà lọ sí kẹsàríà ó sì jókòó níbẹ̀ Herodu sì ń bínú gidigidi sí àwọn ará Tírè òun Sídónì ṣùgbọ́n wọ́n wá fi ọkàn kan wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n sì tu pílásù ìwẹ̀fà ọba lójú wọ́n bẹ̀rẹ̀ fún àlàáfíà nítorí láti ìlú ọba lọ ni a ti ń bọ́ ìlú wọn lọ́jọ́ àfiyèsí kan Hẹ́rọ́dù gún wà ó jókòó lórí ìtẹ́ ó sì ń sọ̀rọ̀ fún wọn àwọn ènìyàn sì hó wípé. ohùn ọlọ́run ènìyàn. lójú kan náà fi ògo fún ọlọ́run ìdí sì jẹ́ ó sì kú ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run gbilẹ̀ ó sì bí sí i òun nígbà tí wọ́n sì parí iṣẹ́ ìránṣẹ́ wọn wọ́n sì mójú àánú wá pẹ̀lú wọn àpèlé ẹni tí í jẹ́ máàkù